وبه نستعين وبسنه علما آية وجهه bọ́mọ sẹ̀sẹ̀lẹ̀ gán tí ò ní bá wa ké tí ò ní bá wa ké. wọ́n yàgò ọ̀gá máa máa kù. àbáwọ̀ abẹ́kálí pẹ̀lú ẹ̀rọ lẹ́ẹ̀kan ọlọ́run bá sọ yín lẹ́sẹ̀ dáadáa. àbúrò lẹ́tà yìí ọlọ́run bá dúpẹ́ fún yín àyà tájọ pé ló sọ́ọ̀tẹ̀ ní ìlú wa àyà ẹlẹ́gbẹ̀ẹ́ ìyàbọ̀. Inna alladhina yakhshawna rabbahum bil-ghayb. Ẹlẹ́gbẹ̀ẹ́ ìjọ pé ọlá. Inna alladhina. Ọ̀sẹ̀ mi fọ́ ọ̀mà. Yakhshawna rabbahum bil Làwọn mẹ́kì fi rà fún un wà á jẹ́ ọ̀run ẹ̀bí. ẹ ẹ ẹ ṣòwò ìdíkú lọ wọn àlùbáríkà. ayé àdájọ kéré yìí. ó dá alẹ́ bàbá. ń bẹ̀rẹ̀ bàbá ló ti wá wa. ìyá ìyá bí náà yà sọ́nà ọ̀pọ̀ bẹ̀rẹ̀ wáìbì. làwọn méjì bẹ̀rẹ̀ tó wà á jẹ́ ọ̀run wáàsí ti pọ̀. wáàsí pọ̀ láyé lónìí ó kú ta bá mú. ni wáàsí wá pọ̀ dé. gbogbo ayé tí wáàsí wáàsí bí entertainment. bẹ́ẹ̀ni mi máa gbọ́ sùn ni. a ti wá sọ ibi àṣà. àṣà ni. ó ti di nǹkan gbádùn. nǹkan gbádùn fún wa. àwọn ló kú ìyá ló kú ìyá jábẹ̀rẹ̀ wájà. jábẹ̀rẹ̀ wáàsí wọ́n lè mọ wá sí gbọ́ àwọn àwọn tí máa ń lo wá sí wọ́n kiri. Hmm, àwọn táyà owó wẹ́ báyìí ni owó wẹ́ àwọn tí wọ́n lè wá sí. ní bàbá yìí ni àmọ́ wà sí pọ̀. àmọ́ wà sí pọ̀. bàbá ìgbẹ́ yìí bá ní wà sí pọ̀ ọ̀pọ̀. bàbá yìí bàbá bàbá tí wọ́n rí pàwọn tí ò lo wá sí náà tó pọ̀ ìgbà wọn tí ń lo wá sí lọ tó kú dá. Hmm. ó tún ó tún dá báwo. torí pé àwọn oníwàásù òdodo náà kú nǹkan mọ́. bí àwọn àfáà social media. àsìkò làwọn bá dé. ẹ ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ àfáà mi sọ tí ò ṣe é lò. kò ṣe máa gbọ́ gan. ẹ sọ mi ẹ fi inú wọ́ mi báyìí lè pé. àwọn èèyàn ṣe ń gbọ́ lórí social media tó ṣe é lò. ní wàhálà yìí èèyàn mélòó ló kù tí wọ́n sọ yìí àbájáde wáyé bá ti gbé ọ̀dọ́ wà sí mọ́ kẹrin àfa tó lò wá sílẹ̀ dà. ó dà mhm. ó dà báwo ni balọ́wọ́ náà. àfa tó lò wá sílẹ̀ dà. kíni hù níwà ebi n ti ẹgbẹ́ ń sáré yìí. مغفرة وأجر كبير gbogbo àwọn yára ọmọ ìgbésẹ̀ ní ìgbésẹ̀ dáadáa ọ̀rọ̀ lèmi ti ha sórí ẹja wọlé fóònù ó kò dáadáa ìnà lẹ́dínà. ìnà lẹ́dínà. yàtọ̀sẹ́ òun náà yàtọ̀sẹ́ òun náà bẹ̀rù bìlì bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ àyè tí. yàrá mẹ́kì fi rẹ̀ tó wájú kẹ́bí àbá wa orúkọ àgbàlagbà lẹ́yìn tó ṣàdá fún mi lẹ́ẹ̀kan tọ́wọ́sọ̀ ní ilé ìfún wa. Mata kókó. Mata ọ̀rọ̀ ní ilé yìí kókó fún wa. Lẹ́yìn tó wọ́n jẹ́wọ́ bọ́sùn lọ rí, ayé sì wà ń bẹ̀. Màìkàsí kan, àdàbí kan. Wọ́n sọ̀rọ̀ ìmọ̀sá tí wọ́n jí dùn àtẹ̀lé àgbà tí wọ́n bá fẹ́ẹ́ bẹ́ẹ̀ sí. àfáàyè. lẹ́yìn tó mo bàbá sùn rẹ̀ mo tó wà ní àwọn tí wọ́n jáde lóhùn. gángan nípa. báyìí ló kó rárá o èsì ni tó lè wọ ẹ̀rọ kìlọ̀ lẹ́jọ́ ṣe déédéé. ẹ̀rọ bá ti pèsè àwọn àtijọ́ wo ti kú ní ọjọ́ ìlú. ẹ̀rọ tó ti ẹ̀ka wájú nà ọjọ́ ìlú. àbá àtọ́jà. wọ́n wá ní community security. ní sáré kókó ọjà gbọ́rọ̀ èrè ìjọba. ní Kwara state community security. Mm ambassador community police of Kwara state ìlúkúni chairman àwọn súnmíhù ìlúkúni APCRC gbogbo bẹ area command go so eight ní Nàìjíríà. máa ní tí wọ́n bẹ̀ lọ́kùnrin ká ní títí bá rí o. oríṣiríṣi ẹ̀sùn mágàjí mágàjí ń bẹ lọ́wọ́ mi. ọ̀hún tó ti sọ mágàjí ọ̀hún tó ti mágàjí olùkó sílẹ̀. ọlọ́run àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ yìí bọ́ bá bí gbẹ́dẹ́lẹ̀ ní kò sí lẹ́yìn náà ní ìwọ́lù ìdílé wa òdìlé wọn náà sí bẹ́ẹ̀. àkìlá mọ̀kàn ló jẹ́ rí. àpẹẹrẹ orí kàwé ní iye òbẹ́ yìí. bọ́lá mẹ́ta yìí ní ìbẹ̀rù ayé mi ọlọ́sẹ̀ mi rè bọ́lá yìí lọ kí wọ́n tó wé náà ní ìmọ̀jà yìí ní ìlú owó ìfẹ́ mẹ́. onírí kí ni wọ́n ti balẹ̀ jẹ́. ó gbé àwọn ọmọ wọn ní àgbákùn kan tó bẹ̀ yìí. wọ́n ní kí ni wọ́n rí wọ́n bẹ̀ gbé kó lágbo lé òun kẹ́. ẹ̀sùn mọ́jà di olùkọ́ ọ̀dọ́dọ̀ wa. ọ̀dọ́dọ̀ wa kí là ní sòótọ́ sí nísìnyí. ọ̀ ní kéèsì wa ni wa. rárá o rárá o. ọ̀pọ̀lọpọ̀ àgbákò tó bá lọ́wọ́ lórí ètò ọ̀pọ̀tọ̀ àwọn mọ́jàdí wa lọ́pọ̀ jù. òun lọ́pọ̀ jù. òun lọ́pọ̀ jù torí báwọn náà fẹ́ kọ̀ǹtò mi ọbẹ̀ ni wọ́n mi lè rí à. wọ́n ta gbogbo rẹ̀ tó lọ́ra tó láàmì lákàlù ni wọ́n gbà síbi tí ọ̀dọ́. àwọn ẹgbẹ́ tí wọ́n owó wọn náà lónìí. àbáyé àwọn ọmọ ìtẹ́lẹ̀ àwọn ọmọ ìtẹ́lẹ̀ àmọ́ nípa ìlú ọlọ́run ló ń tàbí òkú dáadáa. òṣìṣẹ́ àwọn mẹ́ta ìjọ parí ilẹ̀ lọ́rin ẹni kó lọ ní sáfẹ́wé ẹ̀lẹ́ ìgbà ọlọ́run dáadáa. ìṣẹ́ tó ní wọn ìgbà ọ̀wọ́ ìjọ mẹ́ta ìlú. iná lílẹ̀ bí iná. àkàṣọ́wùnà rọ́bà. àkàṣọ́wùnà rọ́bà wọn bẹ̀rẹ̀ wẹ́ẹ̀ni. làwọn májèlé ẹ̀dùn. nínú tàwùkì ni wọlé. Ọlọ́run kan ọ̀rọ̀ yẹn kò sọ ni ọkàn kò sọ. àyàlí ni ìyá kọsọ́ ọ̀rọ̀ ọ̀tà fún bẹ̀rẹ̀ bẹ́yìí àwọn tí ń pẹ́ ọlọ́run tẹ́lẹ̀ tó ti rí wọ́n kọ̀kọ̀ ntọ́ba sí náà ló ṣe àtàṣe àtàgbà àtọ́tọ́rìtì ìbẹ̀lẹ̀wẹ̀ ẹ̀mú wọn sì máa dé wọn sì dé. ntọ́ba ló ṣe náà ó ṣe àfa yàkàṣà wọn lọ́wọ́ gbà wọn bẹ̀rẹ̀ bẹ́yìí wọ́n bá yí gbàwọn ilé ìfẹ́ dà kankan lẹ̀ wọ́n wà ara lè rí twenty million àwọn tí wọ́n wà jọmọ́ tẹ̀sí tiwa wọ́n làwọn lágbára ju one million lọ. ìyàtọ̀ sáwọn ọ̀rọ̀ ọgbà wọn lè gbé yọ àgbè wọn pé ní báńkì twenty million tí wọ́n lọ́ọ́ ṣe báyìí àyèké àmọ̀ ní. ẹni wo wí fọlọ́ mi bá dọ̀hún wọ́n wá padà. àwọn tí ń bẹ̀rù ẹgbẹ́ kan pàdé wọn tí ń páyọ̀ náà bí tẹ́lẹ̀ kò tí. Hmm, ní kọ̀kọ̀ ẹwà ìbáríkà ti kún àdúgbò yìí. àlùbáríkà pọ̀ ládùúgbò yìí o. ẹwà ìrè ti kún àdúgbò yìí. eré pọ̀ mẹ́. ẹwà ìrè ti kún àdúgbò yìí. ó kún àdúgbò yìí dára. nígbà tá a bá ba yéé jẹ ta ní òkú yìí ta ni. ọmọ ọmọ ọgbẹ yìí ta ni. ọgbẹ yìí ta ni. ọdún pẹ́yọ̀ ọ̀rọ̀ mi ló kù síkà. wọ́n kò ní olóyè sọ̀nbẹ́ àfa sọ̀nbẹ́ ẹ̀rọ ní kọ́. àmọ́ àmọ́ àbí wọ́n bá wí wọ́n bá ti wí náà lè gbà tọ́ra àbá gbé. wọ́n gbẹ̀rẹ̀ yìí kọ́ máa dáhùn sí i. ọmọ àrókì náà. yàtọ̀ sí ọ̀nà ọ̀rọ̀ bìnrin àwọn tá a gbé àfa sàpáyọ lónìí. níbo tí wàá kọ́jú ẹ̀kọ́ amanda ìdúrà máa ṣe lọ ọ̀jẹ̀. àwọn nábìlà kan bẹ fún hmm. ẹ báyìí yàn án ẹsẹ one hundred and fifty years ọlọ́wọ́ sọ́kọ́ òwú. ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́ di oṣù wọ́n ah. bọ̀ tọ́jú rẹ̀ sínú pọ́símọ́tò ni yàtọ̀sọ́nà ọlọ́pàá bèèrè gbáyébí. bàbá yìí bàbá ẹ̀yin tẹ ẹgbẹ́ lọ́lá ẹ̀yin ọlọ́lá ẹ̀yin ló gbàdúrà gbàdúrà báyìí lọ́lá ẹ̀yin ló gbàdúrà balógun ẹ̀yin ló balógun ẹ̀yin sọ́dà sẹ̀páyọ̀ lọ́ọ̀ ní kọ̀kọ̀ báyìí. sẹ̀páyọ̀ lọ́ọ̀ báyìí ní kọ̀kọ̀. yàtọ̀sọ́nà ọlọ́pàá bèèrè gbáyébí. bàbára bá tó wọ yìí ẹ ti gbàgbé kọ́lá òun gbé fún yín lẹ́rọ. Ah, àwọn tó ń gbà lọ wọn ti gbé fún yín kú lọ́pàá wọn. ikú ni kẹsẹ̀ kí wọ́n gbà láàyè. àwọn nǹkan bẹ wọn máa dìgbò yàn ní àwọn nǹkan bẹ ikú máa bọ́ sọ̀rọ̀ wọn yàn ní ìtawà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tá a gba kúrò bá tù sí ìfún táwọn fi dàbà sí ìlà ilé wọn kú ni ìyàwó náà kù sí àwọn náà kú. ọ̀wá ní yá ní sí pẹ̀lú òkú ọlọ́run lẹ́yìn fún àwọn ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù àbátọ̀ wà bẹ́ẹ̀ rí òrìtáyà ikú ni gbogbo ẹ gba aláwà ní gbogbo ìfẹ́ yìí. àbáyé ẹgbẹ tí yóò kú dáadáa. àmín àmín àmín. ẹ ẹ gbọ́dọ̀ àbá fi sàdúrà kan wọn tẹ gbàsẹ lọ́wọ́ tí yóò. yàtọ̀ sóun ni wọ́n bẹ̀rù bíi wẹ́ẹ́dì. àwọn sẹ́yìn ló gbàsẹ lọ́wọ́ wọn. ọ̀rọ̀ wa kẹ́yìn náà rẹ̀ jọ gbàsẹ lọ́wọ́ yìí. Yàtọ̀ sẹ́wọ̀n náà wà bẹ̀rù mi ní bẹ́ẹ̀bì. Ẹ bàbá yìí. Bàbá. Àwọn ẹgbẹ́ ìsìnkú ọlọ́wọ́ wọn. Ìkú ló bá ọ̀rọ̀ wọn. Kò ní bẹ́ẹ̀. Ìkú ló yọ wọ́n lẹ́yìn. Ọlọ́wọ́ dàgbé ni wọ́n mú ìfẹ́. Ìyá ikú ni wọ́n bẹ́ẹ̀ sáré. Àbáyé ló kù sí pẹ̀lẹ́ bí òdu lẹ́ kù sí pẹ̀lẹ́ bí ẹ̀dá. Ọ̀pọ̀ ìmọ̀wò àdúgbò lẹ́ kù sí pẹ̀lẹ́ bí ẹ̀dá. Yàtọ̀ náà wà bẹ̀rù mi bẹ́ẹ̀ àbá yìí ẹ̀yìn yáàrí yáàrí yáàrí bí wáyé lérè ṣe ń pààyàn ọlọ́run ní kọ̀kọ̀ bí gbogbo òdìgbà yín. kálukú gbogbo ẹ̀ kálukú gbogbo ẹ̀ kọ́mọ orókì láyà kálukú. ṣe ń pààyàn ọlọ́run ní gbogbo òdìgbà yín. ní wọ́n fẹ́ kọ́ làwọn dáa tí wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀la bàbá. ọ̀la torí ọ̀pọ̀ torí tó lè gbé ọ̀pọ̀ bẹ̀rẹ̀ lájẹ́ lọ́pọ̀ àwọn tó ń bẹ̀rù ọ̀la wọ́n ń páyà ọ̀la ìgbà àgbàlagbà máa ń dùn ìgbà gbà tó kí làwọn tó mọ̀ ń gbé bá tùmbà ta gbẹ nàìjíríà àwọn tó mọ omi bá. àfa yìí kọ́ra mọ́gàjì mi tó talé. kò ní talé yẹ wọ́n ta family house. tó ta family house. wọ́n bá wá kúndà pé màmá bẹ̀rẹ̀ tó dàgbà wa yé màmá wálé kalẹ̀. gbogbo bá bí àwọn ọmọ mi nà náà ọbẹ̀ yìí lọ́jà yìí yóò sì kalẹ̀ yàrá àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí ò sí yàrá àwọn àbúrò rẹ̀ tí ò gbélé bí ọ̀sán àwọn wọn lé ọ̀sọ̀ ìsọ̀kù. ẹ ajọ́ màgbọ́ fún márùn ló sì dìgbà tó ẹni ló kọ́ bá alájí olóko ọba ah, alájà múlí ìyáàrí eh, eh, ìyáàrí ah, ah, bẹ́ẹ̀ eh, kù sí òsí kù sí kankan ìwé àwọn táájú àwọn alájú sọlá gbogbo ojú ẹ ta àwọn sọbi sọọbù báwo ni ìtàdé mi ló gbèsè. ìmọ̀lẹ́ tó ń gbà mí ìwé owó alájọ púpọ̀ ọ̀la ni mo mọ tí mo lè ṣe ta ní sèlésè kí n ṣe é bàbá wọn sọ fún ẹ̀ka mọ́ta bí bá kalẹ̀ gbogbo ọlẹ́ ìdáni òun sí ah. mọ́sọ̀ bọ̀rọ̀ mọ́. àfààní bàbá ajá ìyá sì dákẹ́. ọkọ̀ òní dákẹ́ ọmọ ọlọ́mọdé ọdún tó wọlé. ó tó padà wá ajá ìyá tó padà wá ee maga yìí. maga yìí. ee magori tí bàbá wọn lọ àwọn náà wọn lọ. èyí á ní ní sè é ẹ ẹ wọ̀ lọ́wọ́ lè ní wọ́n bá ti bọ́ ọmọ ìyá ọmọ wálé mọ́. nígbò ẹyin ọmọ wálé mọ́. ọmọ wálé mọ́. ìwọ ti wálé mọ́. àbúkọ ọmọ wálé mọ́. ọmọ wálé mọ́. òkú ọmọ wálé mọ́. àwọn ẹgbẹ́ ńlá máa wẹ̀. ilé bàtà kìíní. ilé ìkó sí ọlẹ́ yìí orí. ọ̀sẹ̀ ọmọ mọ́lẹ̀ kìíní. ọ̀rọ̀ wọ. ọlọ́kùnrin náà máa lọ. Wa ajiru tí wọ́n pààyàn náà ní kọ̀kọ̀ tí wọ́n bá tàwọn ìjẹ́ wọn náà wà ní mọ́tò dúkìá wọn tí wọ́n yà ní ìwé rè eh, tí wọ́n pa òmí lápàáyé tó ní eré ìyẹn tó rí mọ́ àbá yìí wọ́n ti bá pàdé ọlọ́run kéré ìlú bọ́lọ̀. àwọn tí wọ́n pààyàn ọlọ́run béèrè bẹ́ẹ̀. ìyàtọ̀ sọ́wọ́n náà wọ́n bẹ̀rẹ̀ mo ti Àwọn àlàbẹ̀rẹ̀ yàrá ń bẹ̀rẹ̀ fún ọ. Làwọn mẹ́jì gbogbo ìdáhùn tó ń ṣe pátá àwọn ni wọ́n ní o. làwọn méjì bí rẹ̀ tán. gbogbo ọ̀rọ̀ sáwùn tó ń ṣe àwọn ni wọ́n ní o. làwọn méjì bí rẹ̀ tán. gbogbo tàwáhùn tó ń ṣe àwọn ni wọ́n ní o. làwọn méjì bí rẹ̀ tán. gbogbo àdúrà táwọn bàbá àgbà ṣe àwọn ni wọ́n ní o. làwọn méjì bí rẹ̀ tán. gbogbo ìlànà lẹ́yìn tó ń ṣe àwọn ni wọ́n ní o. làwọn méjì bí rẹ̀ tán. àwọn aláàbí azọba aljanna táwọn lọ́rẹ ajẹun kẹbíru rẹ sí kótó abá aljanna táwọn lọ́rẹ afa yìí àwọn ni wọn bí sáfẹ hmm. wọn pa ìgbọlọ ní kọkọ ọkùnrin wọn. ọkùnrin wọn ni wọn àtàwọn ọmọ kẹyìn ló. àgbàdo tó ṣẹlẹ̀ ní ìdíkó níyàwó lọ́jà jí ilé ìfẹ́ sí dáadáa. àmọ́ ìyàwó rẹ̀ jẹ́. ìyàwó rẹ̀ gbàgbọ́ ẹ̀rọ ọmọdé kún bẹ́ẹ̀ sáà yìí. àwọn dá nínú rẹ̀. ògbésẹ̀ jẹ́ àwọn ọlọ́nà tó le. ẹ̀ tó kó wọn ọ̀pọ̀ ọ̀wọ̀ sí. àbọ̀rọ̀ wọn ọlọ́nà tó le. ẹ̀ka ló wílẹ̀ tó lọ. àdúrà lábàá náà kà sí. kọ́lá hakim. àbá àtọ́jà. yàtìlì ìsánú bí a ṣe yìí. yàtìlì ìsánú ìlàṣẹ́yìn àwọn ẹni tí o mú kankan wá. àbáyé ọmọ yẹn ń pọ̀ wáyé ọgbà yìí láyé mú kankan wáyé. sọ́mọ yẹ sá mìnà ayé kò ní ṣe yìí sọ́mọ yẹ sá mìnà ayé kò ní ṣe yìí lọ́wọ́ ṣe wàhálà bàbá yìí láti ní láti ní láti ní láti ní bọ́bá ti wàhálà tó bá yọrí onílé hmm. onímọ́tò ọlọ́kùnrin àbọ̀wọ́yàwó mi kò bí máa rí àbáyé ó lè ní kò rí inú ayé. Hmm. sọ́mà èyí ti rú kúkú ní màṣẹ yìí àbáyé lọ́kùnrin àkókò gbogbo ẹ̀rẹ́ bàbá dàbí gbogbo láti ọ̀la gbọ́dọ̀ fẹ́ dà kó dẹ̀ nàbí sinú. àlùkí bàbá ọ̀gá mẹ́lẹ̀ ẹ̀ káyọ̀ wọ́n ní láwọn nǹkan owó lọ́ọ́ pàdé ọba lórí ẹ̀ẹ́dì sí wọ́n. wọ́n ní mọ́tò tó gbà ẹ̀ẹ́dì sí wọ́n. wọ́n ní wọ́n bá ẹ̀ẹ́dì sí wọ́n. wọ́n ní dúkìá tó gbà ẹ̀ẹ́dì sí wọ́n sóun ma yẹ ti ń gbogbo ń lẹsẹ ìdè lẹ́yìn tó bá ṣe wàhálà tó gbogbo ẹjọ́ tó bá gbọdá ó tàbí rẹ ìyá alágara ee máa lọ wọ́n máa lọ lọ́wọ́ ti gbọ́ láti fi gbé tó ìyá ti irú kúkú lọ sí yìí. wọ́n ti wá ta gbogbo ẹlẹ́jọ́ kan láì ní mú nǹkan kan lọ. àfa yìí wọ̀nyẹ́ sọ hábùbù náà ṣe yìí. wọ́nyẹ́ sọ hábùbù náà ṣe yìí. ẹ wàá lọ láì ní mú nǹkan kan lọ mo ti wá lẹ́mtì náà lọ́gbọ̀n lẹ́mtì. a kò wá kù lẹ́yìn láì dùn mọ́. láì dùn mọ́ kankan lọ. àfa yìí. bàbá. Olóṣù kò jà kẹ́kẹ́. Súnmọ̀ yóò hásábù alákòlù ṣe. Súnmọ̀ yóò hásábù alákòlù ṣe. Wọ́n wá sí ìṣirò ẹ̀. Ọwọ́ àṣìṣe gbogbo kan, gbogbo tó lè. Àbá yìí, ọkọ̀ lè kàlẹ́ ọmọ nílò. Àbá yìí, olówó kàlẹ́ ọmọ wọn náà, ọlọ́sà ọmọ ni wọ́n máa lò. Àbá yìí, oníyàwó pàdé tó lè.

arábìnrin ní kọjá àbí àdá ọ̀pá ẹ̀ lẹ́yìn kọjá àbí ọ̀pá ẹ̀ lẹ́kọ̀ọ́ èyí sì bá yẹn. bẹ́ẹ̀ máa tó tó ń lò àwọn tó gba kọmíṣán. ilé tí àwọn tó ń lè fi ẹ̀jẹ̀ gbogbo balùwẹ̀ fún. àwọn onílò kàn òtẹ́ẹ̀lì wọn fi sí ilé àti wà bílíọ̀ tí àbáwọn lè bèrè ọgbà bẹ́ẹ̀ káńpá ní nǹkan mí tí ọ̀pọ̀ àbí tẹ́tẹ́ báwo tẹ́tẹ́ ara tábẹ̀ yìí dáwọ́ kùsùn yẹn lọ́gbà tó mẹ́gbà yìí wọ́n àgbákòsọ bá dẹ̀ jẹ́ra ìtẹ́tẹ́ yẹ́ kí ọba àtàwọn orúkọ tẹ̀lé àwọn fúnra nàìjíríà nàìjíríà fún fún tẹ́tẹ́ ọtún ní mínísítà fọ tẹ́tẹ́ wọ́n ní kọmíṣánná fọ tẹ́tẹ́ níjà bẹ́ẹ̀tì náírà bẹ́ẹ̀tì bàbá ìdè bẹ́ẹ̀ tẹ́tẹ́ ni ẹ̀rọ gbàgbọ́ tó wà níbẹ̀ kápẹ́ sọ́ọ̀bù tẹ́tẹ́ kan lẹ́yìn láti bí àga ìṣe kí ọ̀sì tẹ́tẹ́ tí ó jù bẹ́ẹ̀ lọ wọ́n ní lọ́wọ́ tó sọ́ọ̀bù wọ́n kà ilé ìgbọ̀kan lọ́nà ọgbọ́n méjì àbí ọ̀kan lọ́wọ́ àlàáfíà sọ́ọ̀bù wọ́n ka ilé kọ̀ọ̀kan lọ́lọ́gbọ́n méjì àtẹ̀yìnkan tí ó wà níwájú sọ́ọ̀bù wọ́n ka ilé kọ̀ọ̀kan lọ́lọ́gbọ́n méjì àtẹ̀yìnkan lẹ́yìn sọ́ọ̀bù wọ́n ka ilé kọ̀ọ̀kan lọ́lọ́gbọ́n méjì àtẹ̀yìnkan ẹ wá kú ọ̀sẹ̀ papọ̀ ọjọ́ eight hundred and four sẹ́gbọ́n ọgọ́rùn-ún mẹ́jọ ilé àti mẹ́rin nípa àwọn ìṣọ́ọ̀bù tẹ́tẹ́ kan wọ́n ti máa kí wákàtí márùn-ún kọ́lọ́mù nígbà. ànábì. wọ́n gba ramadana ń bẹ̀ ọlọ́run nígbà. wọ́n lọ hajj ń bẹ̀ ọlọ́run nígbà. Gbà wálẹ̀ ẹ̀ma gbàgbé gbàgbé gbàgbé gbàgbé gbà wálẹ̀. Ẹ dákun ẹ gbà wálẹ̀ yín náà ní. Ègbè báwọn ìyá kẹ́mọ̀ta wá ń sè. Ẹgbà pé ẹ̀wù ń tẹ́tẹ́. Ègbè báwọn ìyá kẹ́mọ̀ta wúlé rí. Ègbè báwọn ìyá kẹ́mọ̀ta rántẹ̀ tó máa kọ́ sùn. Àwọn ìyá aláṣọ náà ní ìgbà wọlé mílíkì ló gbà á. Gẹ́gẹ́ tuntun ló gbà yóò ní ẹran. Ẹ̀sìn ló gbà wá dá. Ọmọ yìí bàbá kọ́nà bàbá mi kú bàbá kú òsì yá. Wọ́n ti sọ́kù bẹ́ẹ̀ wọ́n lè sá fún pílà yẹn ti bá wọlé tó bá lè dẹ́gbẹ́. tírí balẹ̀ tí. ló bá wọlé. ṣùgbọ́n tí a sábà wà láti omi ṣe yìí wọ́n wá ṣe sùn gbogbo nǹkan tó fi lẹ̀ gbogbo tí wọ́n kó jọ láyé. àbáyé ó rà wọ́n ṣèṣe wọ́n ṣèṣe wọ́n mọ́ ẹ̀gbọ́n òun ṣèṣì wọ́n mọ̀ lọ́dà yìí. mọ̀ lọ́dà yìí wọ́n bẹ́ẹ̀ mẹ́ wọ́n lọ́kùnrin ọ̀hún mẹ́ wọ́n lóbìnrin ọ̀hún mẹ́ wọ́n tó ti dènì ọ̀hún mẹ́ wọ́n tó ti dènì ọ̀hún mẹ́. wọ́n gé wọ́n wà bẹ́ẹ̀ lọ́kọ̀ gbé ọ̀hún mẹ́. bàbá yóò gbẹjọ́ láyé ẹ̀yọ́ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yọ́ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o olùrújà kúndà yàwó mi yẹ kí ó bù. afọwọ́ asa ní bábí rẹ̀ bí lọ́kọ̀ yìí alọ́kọ̀ káwọn ọ̀nà ìgbà yìí. àbí káwọn ìgbàgbọ́ yìí wọ́n sọ olùrújà. wọ́n ní sàárè ni sàárè tiẹ̀ náà èmi tí ì sọ̀rọ̀ ìwọ́n tó ń gbọ́. kúndà yàwó mi yẹ kí ó bù. abáyé gbogbo gbàgbélé tí ń sún tiẹ̀ mọ́ ń sàárè ìsúnmọ́ wa bàbá mi ń súnmọ́ sàárè. ọmọ ẹ̀mí ìtẹ̀mí tí ń sọ̀rọ̀ ẹ̀mí ìtìwọ́n náà tó ń bọ̀. fi wàrà máa ń kú sùn. wọ́n gbé ní plus one lọ́dọ̀ ọlọ́run minus one ni. minus ni. plus one ẹgbẹ́ mi dúpẹ́ plus one wọlé kan lọ́dún lọ́dọ̀ sàmáyé minus one. inú bàbá yóò máa dùn tẹ̀sírí ni òmùrùn tẹ̀sírí òmùrùn ìgbà tí a wọ̀ bínú kí mi á. ẹni tó kù bá yọ̀ dàrú àdébò mahama kú ayé ọ̀dà. ayé òbí bẹ́ẹ̀ dàrú káwá ni wọn. mo bàbá wa àgbà sọ́wọ́ àbúrò wọn kú ayé ọ̀dà. káfíìnì ìmú. bàbá wa méje ọkú ayé ọ̀dà. káfíìnì ìmú bàbá wa aláyé àgbà wọ́n kú ayé àgbà wù. sẹ́ẹ̀tì ilé òun. bàbá wa àgbàlagbà bì wọ́n kú ayé àgbà sẹ́ẹ̀tì ilé òun. bàbá wa àgbàlagbà gbọmọ wọ́n kú ayé àgbà wù. sẹ́ẹ̀tì ilé òun. bàbá wa àgbà oníwàsí àgbáyé wọ́n kú ayé àgbà wù. sẹ́ẹ̀tì ilé òun. àbá yìí ayé ọmọ ọlọ́tì ẹ̀ ní. ìdá ti hẹ́. bàbá ayé ayé òfin bẹ́ẹ̀ dàrú. wọ́n máa ṣe tiẹ̀ lẹ́nu pẹ̀lú ètò ọlọ́run àti pẹ̀lú ìdájọ́ ẹ̀ wọ́n máa bá tiẹ̀ lẹ́nu. fẹ̀lẹ́tọ́pù kẹ́mi ètùnẹ́ ah! máa ṣùṣù. ayé ilé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mi ní sinetọ̀ bá ní èsì. Ah, ọlọ́run àárẹ̀ èyí ló ń ta ọdún. fẹ̀lẹ́tọ́pù kẹ́mi ò lè sùn iṣẹ́ yìí ni irú yìí kò sí nọ́mbẹ̀ tí ò lè sùn ní jò bá sí nọ́mbẹ̀. bẹ́ẹ̀ni kò yòrò kẹ́mi. àbáyé bẹ́ẹ̀ tún náà máa fọwọ́ sùn. àbáyé sàárè wọ́n specialize ẹ̀ fún wa ni kò sí èsì kò sí mẹ́tẹ́láàsì kò sẹ́ni kò sí wíńdò kò sí púlọ̀fà. àyùbá bá dá ìwọ́n ìwọ́n tó máa gbọ́ ni wọ́n fẹ́ lórí ẹ̀. sọ gbọ́ kò sí búfé kò sí búfé. búfé kí ni nísàlẹ̀. nísàlẹ̀. nísàlẹ̀ kọ́ òòlù kẹ́ẹ̀mí. èyí búfé wa búfé o. àwọn ọ̀dà bá kókò. èyí wọ́n bèrè ní sẹ́nu wa ní sẹ́nu. sẹ́nu kọ́ òòlù kẹ́ẹ̀mí. bẹ́ẹ̀ ìtúlẹ̀ màkà fúlùsù. fẹ́ẹ́ ní kọ́ òòlù kẹ́ẹ̀mí. bẹ́ẹ̀ ìtúlẹ̀ màkà fúlùsù àti àgbẹ̀gbà. àìsọ́rọ́ mọ̀ màtá yín lọ́wọ́. Tòló sọ̀tún ní Sàlásù Kìsẹ́lì ní Sifáàtì Sọ̀rìhì. Ẹlẹ́kẹ̀ yìí wíkẹ́ ìlú ọmọ ọgbà yìí púpọ̀. Èmi aláàrú kéwù lè ìjẹ̀ ló kéwù. Nígbà yóò wù kàní. Àfáà tó ga. Gbogbo ìwé ní kéwù ẹ̀ mà kájú kò ní. Àyè bá a kà sá ọba wà ní akara mi kúùsù dà abike akara mi kúùsù dì alifati aha abawa alihiri wasa ibi sasi ya ha ayi adaburi lahu da daburi akara mi kúùsù dì wasa ibi sasi ya ha amu adaburi min jayi da daburi dandaru sasi ne du ali hamu du dawa dikewu àlùmọ́ọ́nì gbàgbé ọ̀nà yìí. ó afẹ́ àtọ́gà bí n bá tí wọn náà gbà yí ẹsẹ̀ mọ̀ ẹsẹ̀ mọ̀ wọ́n dúdú. àwọn ọmọ mẹ́ta ìwà mẹ́ta mẹ̀sùmọ́ọ̀dù sọ nìyí nínú àwọn inú àwọn ẹni lẹ́yìn bá. lẹ́yìn bá ìwà mẹ́ta. àkọ́kọ́ àṣekọ̀tún bẹ̀rẹ̀ fi kún mi ṣe èyí àṣekọ̀tún fi nà ẹ̀wọ̀ àṣẹkọ̀ tó bẹ wáyé fi kò lè ṣe. kẹ́yìn gbé ara lé ọlọ́run ní gbogbo ìwé ẹgbẹ́ ọgbàrà nínú ìwé ọgbàjẹ́ ọgbàrà nínú ọgbàrà nínú àbá bọ́lá bọ́lá gbé gbèsè ọgbàrà nínú bọ́lá gbé gbèsè ọgbàrà nínú bọ́lá bùkátà rẹ̀ ọgbàrà nínú. Èmi ọmọ ìyá ń gbẹ̀dọ́ fún ọ ní ọmọ ìbàbá ń gbẹ̀dọ́ fún ọ ní ọmọ ìyá bẹ́ẹ̀ fún ọ ní. Àbáyé àkọ́kọ́ wà ní ìlà òbí à ń kó mi sẹ́yìn wà ní ìlà òbí à ń kó mi sẹ́yìn. Àbáyé lọ́wọ́ àwọn ọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run bọ́ọ̀ mi ní gbogbo nǹkan. Hmm. Ọlọ́run sọ nígbà tó wà lọ sí jẹni yìí ẹgbẹ́ ìta ìgbà awúsù bìlà awúsù bìlà. kí ni mo sọ ìkọ́ lọ́wọ́ kí tó ọ̀dọ́ lọ́dún ah. yẹn. ọ̀ọ́ ah, pẹ̀lú ọlọ́run bóyá ní gbogbo kan. والرجوع إلي والرجوع إليه بكل شيء والرجوع إليه بكل شيء سوى أبا إلي gbogbo nǹkan ọmọ ìgbà yẹ sọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ ìdarí gbogbo nǹkan sọ́dọ̀ ó ní àfáyé wọ́n sì gbogbo gbàdé màdàrí kan sódò ọlọ́run wọ́n yóò fọ orí kẹ́ẹ̀sì. ọlọ́run ọlọ́run tó gbé ọlọ́run ní fọmi kí ni wọ́n ta wọ́n rí kó ọlọ́run ní ọba wọn yóò sì gbà sódò ọ̀wọ́n nínú ọlọ́run bí ìka yóò wà nínú ìlọ́wọ́ ìdásọ́lọ́ bí ìka ni bá ń bàjẹ́ kò ní fura sí ìkú wà náà ìdásọ́lọ́ ó ní kí ní ìgbàgbọ́ yóò lọ sí ẹ̀ríkà tó lọ lò sẹ́yìn nítorí ẹ̀dá túbà lọ sókè olóhùn mẹ́ta túbà kí wọ́n dá ọ̀rọ̀ túbà ọ̀rọ̀ túbà ni àdánù nàìjíríà yóò rọgbọ ìwé ẹ̀dá túbà àtìsẹ̀gbọ́n mi gbogbo tiẹ̀ ọlọ́gbọ̀n olórí tó ń gbọ́ ọ̀pára wọn ká ó já sẹ́ríkà fún ọlọ́run bọ́lá ìgbàfẹ́ lórí èdè kan lẹ́nu orílẹ̀-èdè ọ̀dẹ̀ sínú rẹ̀ ọlọ́run wá sẹ̀ ní èlé àwọn ọgbà ẹ̀dá kan ọlọ́run ẹ̀dá kan sínú ọlọ́run àwọn ọlọ́run wá. ọmọ ìyá mi jùlọ lọ́jọ́ ìgbà sọ̀rọ̀ mi sọ̀rọ̀ mi sẹ́mi mi mi bá a bọ́lá jọ mi sọ̀rọ̀ láti bá kéèké sí rẹ̀ àbáyé mo púpọ̀ múlẹ̀ ní sọ̀rọ̀ nílé nípa ọkọ̀ bá sẹ́yìn ìdè la ẹgbẹ́ náà ti sọ́kọ́ fún ẹgbẹ́ àṣẹ bíbí ẹlẹ́ bíbí àwọn bíbí kí ni kò bíbí fún ìgbà. ẹgbẹ́ ilé ooo àdájá ẹ̀kọ́ tá a wí ni alẹ́ ẹ̀kú ẹ̀rí rẹ̀ gbogbo nọ́ọ̀mù ẹ̀wọ́ kò kọ́ pọ̀fẹ́sà lánàá kílódé alájà bọ́ọ̀lù ìlú ìgbà ọ̀rọ̀ orí ẹ̀rọ orí ẹ̀rọ tí wọ́n fi ní kàn tí ò ní kàn ó. kílódé tó ní ilé ìgbà tí ń dé. fẹ́ẹ̀kì ìta fún yàrá ta fún mi ẹ̀fẹ́ ẹ̀gẹ́ mọ̀ kọ̀bíkọ́bí kọ̀bíkọ́bí kọ̀bíkọ́bí ọmọ yóò bèèrè náà náà kọ́ yóò bèèrè sọ́dá ìtòrí èyàn ni ẹ̀sẹ̀ tó lóyè mọ́ ẹ̀yẹ yẹ̀rẹ̀ ní ẹ̀yẹ. alájẹ ìdájọ́ ìyàwó àwọn alágbájá ayé ń bú wa sáyé òkò kàlẹ̀ fún èsè. kọ́lọ́dọ̀ ti mú wọn wọ́n tẹ̀ lọ àwọn ọmọ ìgbọ́ kọ́kọ́ ní bọ́lá ní kò náà lè tẹ̀ wọ́n yàgbẹ́ kú yìí. dùnìyà ẹ̀kẹ́ dùnìyà ẹ̀kà kò dùnìyà ẹ̀kẹ́ dùnìyà ẹ̀kà. ọmọ ìgbà lọkọ o. lọ́ọ̀tẹ̀ làákùkì àbàdà. Asamu bọ́dúlẹ̀ Asamu bọ́dúlẹ̀ bí èrò tó kọ Àwọn ọmọ ọlọ́run lè kọ̀ ìdáka. Nígbà wọn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Faransé kù mo ń gbẹ̀yìn ọmọ tọ́lọ̀ tó kéwù sí i lágbàdì dáadáa ẹ bá kọ́lẹ̀ láàmú ọba yìí lò. dúnìyà kẹ́kọ̀ọ́ yìí ẹ̀ẹ́dà. ó ń sẹ́ni tó máa ń láti tutù omi mà. ọ̀gá àbòyí sábà wọ́n lè kọ́ pé wọ́n fẹ́ wọ́n lò ó. èsì ìdáko èsì ìdáko bọ̀ wọ́n lè. dúnìyà kẹ́kọ̀ọ́ yìí ẹ̀ẹ́dà. kí ìpè tí wọ́n ṣe wá sí yìí o àbá àwọn agbárí orúkọ ọ̀gbẹ̀rẹ̀gbà ìwọ́n mi fún dídìkù láàfáà fún dídìkù mi ni. Alọ́rẹ̀ gbèdìdè. Alọ́rẹ̀ gbèdìdè. Lọ́tẹ̀lá Áfíríkà àbẹ̀dá ayé rí má fi ayé rẹ ṣeré. má fi tàfàlà. má fi ah! ibi ilé gàdí jù. bàbá yìí má fi ayé rẹ tàfàlà òru òru èyí. ibi ilé gàdí jù dẹ̀dẹ̀ wẹ̀. ibi ilé gàdí jù ọ̀pọ̀. ibi ilé gàdí jù lamẹ́. yẹ̀lẹ̀ owó bí dúnyá. bàbá yìí má fi ayé rẹ ṣeré ẹ mọ̀ pé wẹ̀dẹ̀ ni. wẹ̀dẹ̀ ni. ọ̀nà kọ́dé wọn ìjà fáàlì kì í ìka nàkọ́dé bá a dùnìyà òlé ọba wa. kí ló wọlé sí. fàlùmẹ́rì òlé ọlọ́run. ọmọ ènìyàn fún ara ẹ̀ ó tóbi. fàlùmẹ́rì òlé àzúmọ̀. àwọn ọmọ ẹ̀kọ́ rẹ̀. kọ́dé wọn ìjà.

láti gbé ayé rẹ tako gbé àlìkìyàmọ ọ gbọdọ àlìkìyàmọ kò gbé ayé o wọn ọgbà yẹn gbá àlìkìyàmọ tako gbé ayé ọdàbọ ọlọpàá ọdàgbé jẹrẹ sí lọpọ ìdáwọ kékeré ọdàgbé jẹrẹ sí. àwọn ọlọpàá ọlọpàá ti lè gbé ayé rẹ tako gbé àlìkìyàmọ wàláyé ayé àfa àlìkìyàmọ yóò dé ayé rẹ sùn dà. kẹ́yì látùfẹ́ kiri kẹsì rẹ̀ bọ́ọ̀lù ballistic fẹ́ ballistic fẹ́rẹ́ بل يستغفر كثيرا استغفار الله ورسوله gbogbo nàìjíríà gbọ́dọ̀ wá fún mi gbọ́dọ̀ ọ̀dá ìjọba òun ọ̀dá wọn náà dá ilé ìlẹ́ dá sọ́wọ́ àfọ́ àdá ni sọ́wọ́ èkì ìyàbọ̀ dá sọ́wọ́ àfọ́ àdá ni ẹ̀dá ọ̀dọ́ tọ̀ ọ̀dọ́ tọ̀ kọ́lọ̀ ìjọba ojú wa lọ wọ́n ti yà lọ lẹ́nu ọlọ́jọba ojú wa lọ àbáyé pàdé ní òbí àdúrà àmọ́ àwọn pàdé mọ́ òkú rẹ̀ àwọn ọlọ́sìn ló dé òkú rẹ̀ àbí ẹ̀yọ yìí ìgbẹ́ àti balance náà. ayé ká pé ọlọ́dà àwọn ojú wa lọ. àbí àtẹ̀sílọ́gbà àwọn ti yìnbọn lọ́rùn. ọmọ mẹ́fà ọmọ tó wà lókè ṣe àwọn ọmọ tó wà lókè ẹ̀fẹ̀ tún wọn sí ẹ̀dá wọn lókun ara ti ń dára ká túba ká wá bálánsì kan ká bálánsì kan ká wá pẹ̀lú òfin tó ọ̀rọ̀ ìwé ọ̀gá fi kalẹ̀ ẹ máa gbé oṣù mẹ́ta kí mẹ́ta oṣù oṣù méje kọkàn mẹ́ta kan lọ ká bálánsì ẹ àfẹ́tí bàbá wọn àgbà kan ni ẹ máa gbé oṣù mẹ́ta ẹ̀yin ìgbẹ́ ìgbẹ́ sẹ́yìn lẹ́yìn àfà ẹ̀gbẹ́ kan àwọn àfa tó ní ìjòkó wọn kó kan àwọn ẹtọ tẹ ẹ pè wọn láti ta kí wọn nìkan òfin ìwọ́n bá gbà fẹ́ gbé lè kó sì ta. mo ní iná láhà wítírú wọ́n yóò dé gbòòlù wítírà. ṣé ìgbà débi wọ́n á ní mẹ́ta mẹ́ta ara gbogbo wọn sábẹ́ àti wítírì mẹ́ta ni. zọ́gbọ́ bàbá kó wọ́n yọrí sí lọ́rí mẹ́ta ni bàbá kó wọ́n kàlẹ́ lọ́rí mẹ́ta ni. wọ́n á gbà ó sì gbóògùn tó dáa. Bàbá tí wọ́n bá wọ́n ṣe èdè títí káwọn ṣé ń gbọ́ gbọ́gbọ́ gbá. Àwọn olóyè ṣe ti ṣe lókè. Bàbá ẹni ọ̀rọ̀ bá wà ní ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ ni wọ́n ní ọwọ́ sí. Ní sọ̀kalẹ̀. Ìyá Abinu Muhammad. Ìyá Aminat. Ẹ bá Yorùbá ní Dábì dáadáa. Bàbá mi lọ bẹ́ẹ̀ kú. Ṣé wàá gbé mi fẹ́ fàyè rẹ̀? ẹ̀rọ mo lóko ẹ̀mú lọ́wọ́. ẹ̀mú lọ́wọ́ o ẹ̀mú lọ́wọ́ o. àmì làwọn pọ̀ kàkí. ọwọ́ asokó lójijì O ẹgbẹ́ lójijì. àfa gbogbo àwọn tó yíká rẹ̀ wọn náà bá gbé ẹnu wọn lè ní ọmọ ní ìwé o ọmọ tó fẹ́ fi ọmọ kékeré ni ọmọ tó gbé ẹ̀ lójijì. aláìní ní àlẹ́ muhammadu olú kú bọ́ tọ́lá ní gbàgbé tiẹ̀ ká. ọlọ́dún musa ni lónìí tẹ́lẹ̀ fún ẹlẹ́ni máa bá fẹ́rẹ́ sí yẹn ọba náà olókọ̀ ya ọwọ́ ẹkú agbó inú ọdún ẹ̀rí ṣé òsì ọlọ́dún ìlú ti fẹ́ bọ́ àbájáde tó wọ́ ń sọ nǹkan méjì tó pàmílẹ̀ nǹkan méjì tó pàmílẹ̀. orí alákọ̀ọ́kọ́ tó pàmílẹ̀ kọlu ayé mẹjito kọlu ayé mẹjito àkọ́kọ́ tó pàmílẹ̀ kù gbogbo tí wọn nílò kìtì nílò lẹ lọkùnrin ọba ń ta fún ọ ọba ń ta fún bọ̀bá yìí tó fẹ́ ó kù bọ̀bá yìí kẹtọ́ ó kù bọ̀bá yìí gbàgbé ọ̀la yìí ó kù bọ̀bá ń sẹ́pẹ̀ yìí ó kù bọ̀bá jẹ wọn ọ̀la yìí ó kù bọ̀bá ń yọ̀la yẹ ó kù bọ̀bá yẹ wa ó kù ọ̀bá yẹ wa ó kù. ọlọ́run tó ti gbàgbé lẹ́kùn ọlọ́ọ̀kejì kejì sọ bẹ́ẹ̀ kú sọ̀gbọ́ òkúlù jẹ̀dídín bọ́ọ̀lì òkúlù jẹ̀dídín bọ́ọ̀lì gbogbo bọ́bọ́ tuntun yóò padà gbó gbogbo ọmọdé lágbájá sáyìn yóò padà darúgbó. ẹ̀rọ ọ̀pá pọ̀lọpọ̀ mẹ́kọ̀p ọ̀dà máa kọ̀dà máa dúpọ̀ mẹ́nu nílẹ̀ mẹ́kọ̀p mẹ́kọ̀p òní sí omi ní wọ́n sí ni. àbá yìí bá ọba yìí fẹ́ àwọn ọba bá tọ̀sọ̀ obìnrin nígbà mẹ́ta. ọkọ̀ sì kan fẹ́nu. àbá yìí lọ́jọ́ ọdún èmi kàkà náà nígbà òde kàkà náà ó kúmọ̀ tó àmọ́ kéèrà rẹ̀ lọ́wọ́ rẹ̀ fẹ́lá kùnú ìgbèrè àjọkẹ́. Yàrá màmá rẹ̀ kọ́ni ìgbèrè ń gbàgbé mi. Orúkọ pàdé mi lábẹ̀rẹ̀. Ìyá náà bá mi. Ìgbàdà ló ọ̀ hàn mí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin olùwàwọ̀ yìí náà làwọn ọ̀gá jìgá láti gbogbo yìí ọmọ ìyá ní sí àwọn ọmọ ìpàdánù pàpà jà láì lọ pátá láì lọ pátá. Amadala sí. O ti gbé báyìí kìí sílẹ̀ lẹ́yìn ìjọ ẹ̀kọ́ ìgbàgbẹ́ yìí kú lọ wọlé lọ. Òkúlù jẹ̀bíìnì bẹ́ẹ̀ni gbogbo ọmọ tuntun ló bàrẹ̀ gbó. Ẹ bá rí ká ah, ọmọ tuntun lè lò lẹ́ẹ̀ wọ́n ti yọ àwọn ọmọ lẹ́yìn Àwọn aláàbí ni ẹgbẹ́ wá ní bàbá mú náà. Axel Alájí mi ń gbé àwọn ọdẹ ẹnu ọjọ́ mi lọ́padà gbó wọ́n lè ti pa mí lẹ́kùn. wọ́n lè pé òun ti sọmọ gẹ̀rí. báwo kò ní lé ní èkìtì ìdáhùn. ọ̀padà wọ́tílé. ọ̀padà wọ́tílé. wọ́n lè ti pa mí lẹ́kùn. kí ló wá pọ̀ lẹ́kùn rẹ̀ yóò. àmọ́ tàràkìtù kẹ́yìn ọ̀gbọ́ àmọ́ tàràkìtù kẹ́yìn láìlà ọgbọ́ tàràkìtù kẹyìnrẹ ọlọ́gbọ́n àpò fi oore lẹ̀ tí ò ní tán mo fi oore lẹ̀ tí ò ní tán wàlàdà tó fún ìgbàlù ha mo gbé ọmọ wà fún ọmọ ọgbọ mo bí ọmọ nígbà mo rántí kí mo bí Muhammad kalẹ̀. bàbá rẹ ni inú mi wọ́n bú sọgbọ́ ana mayitu ana mayitu wọn bá gbọ́dọ̀ tún bò kú sọgbọ́ wọ́n sì kì í bá kì àbá yóò ní gbàgbé ìlú látọ̀rọ̀ wọn ni. bílẹ̀ bẹ́ẹ̀ bàbá jẹ́ ìbéèrè gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́ sọmọ ni ọ́. sọmọ ni ọ́ sọmọ lè bọ́ sọ̀yà pọ̀ mọ́ ni ọ́ sẹ́nu ẹni máa bá rẹ̀ náà dájà lẹ́sẹ̀ àlẹ́ ìsọjẹ́ kan. sẹ́nu wọn lọ wà. kí bàbá rẹ̀ tó kú fọmọ ni ọ́. ọmọ kí ló ń jẹ́. Olè ní kọ́ náwó lẹ́ẹ̀kan. Oṣù ronú sí ipò tó nà. Olè sábẹ́ kí bàbá òní sàgbákò látara ọmọ látara tiẹ̀. Èyí gbẹ́kẹ́ bí bẹ̀rẹ̀ làgbákò tí bàbá òní sàrí. Olè ní náwó náwó bílẹ̀ léèrè sọmọ ni ọ́. Sọmọ ni ọ́. Wọ́n tó gbọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó gbọ́ mèrè bí ẹ léèrè sọmọ yẹn. bí ẹ léèrè ọmọ kí ló ń jẹ́. nígbà tó bá ń gbà bárúkà wọn sọ bá báyìí dàgbà bárúkà tiẹ̀ láti. nínú wà nígbà lọ́wọ́ rẹ yìí. ìyá rẹ ti sọkó. ó tún wá rẹ̀ ni. wípé àfa yìí gbogbo ìtì mandala yìí ló padà kú. wọ́n padà kú jọ́ kan náà ni. ó tún sọkó gbogbo nǹkan tuntun ló padà gbó. Hmm, ọlọ́run àmọ́. fàdájú kò yìí fi dáadáa lẹ̀ sáyé. kò fi òye lẹ̀ sáyé. ìwọ̀n hmm. náà kò hó rẹ̀ ah, gbogbo ọmọ bàbá. bí ọmọlúwàbí lọ́mọ sáwọn òbí rẹ̀ ti lẹ̀. aná màyí sùn bọ́ọ̀ kó kuru ní o hmm. wọ́n sì kì í báàkì àbáyọ̀ nígbàgbé. ọlọ́ọ̀bọ̀ báyìí wọ́n máa dáko látara ọmọ mi. látara ọmọ mi sáwọn tó bí wọn náà lè bọ́ sọ̀yà bẹ́ẹ̀. sáré bàbá yẹn ní bàbá jà ń sáré báyìí sọmọ ni ó. àyùwà kú ti bẹ lọ́wọ́ rẹ. sọ̀yẹ ní sọ̀yẹ ẹ̀dẹ̀ ń pẹ̀lẹ̀ mẹ́tì bí o. sọ̀yẹ sọ̀yà gbọ́lé yẹn. sẹ́yìn ọkọ rẹ tó wọ́n tó dóbìn wọ́n rí ìdẹ́gbẹ́gbẹ́ olókù lára rẹ̀. ṣé wọ́n rí lára rẹ̀ ṣé wọ́n máa fi ọkùnrin lé babẹ́ wọ́n bá dọ́kùnrin sọ dẹ́rẹ́ pàdé kọ́ máa dáhùn sípò ara rẹ̀. ọmọ arókì láyà rẹ̀ ọmọ arókì láyà rẹ̀ kálukọ́ máa dáhùn sókun ara rẹ̀ bàbá yìí ti wá kú kálukọ́ wá tẹ̀ka rẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ fọ̀ kí ni mọ̀ ṣe tí bàbá yìí sàgbà kò sọ àlẹ́ emergency ọ̀dà nǹkan gbé mọ́fà kọ́lá bọ́ọ̀lù ọkọ̀ sìgá mọ́fà sìgá mọ́fà gbẹ́lẹ́ gbọ́ tí wọ́n gbẹ́lẹ́ ní sùkúrù wọ́n gbẹ́lẹ́ náà alásà fífi alásà gbogbo ikú òní wọ́n gbẹ́lẹ́ náà ah, òní wọ́n gbẹ́lẹ́ náà dápọ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ yìí. lórí ilé sẹ́pà sídáwọ̀ yìí ọ̀hún máa ń wára rí ó sì wá ọ̀hún lásìkò yìí. sọ́ọ̀sì dájú mọ́ni ni sáàdì mọ́ni ní ìgbà yìí. bàbá àìdájọ́ yìí sà. sọ́mọ ni ọ́. sọ́mọ ni ọ́ gbogbo tó bá gbọ́ bá ti wá dé nígbà tí bàbá rẹ̀ ń ààbẹ̀ wúrú bí ẹ̀ bàbá rẹ̀ ti kú mọ́tò mọ́. Èlé balẹ̀ àbò ti kúkú ń bọ̀. Ẹ̀jẹ̀ wọn pọ́n pọ́n dágbére yìí. Ọlọ́run bá dùgbẹ́ tó dọ́kítà òsì náà. Ẹ máa lọ láàbù yọ̀dú alẹ́. Ẹ máa lọ bá tẹ̀lé ọmọ olóògbé náà. Wọ́n ti sọ gbèsè fún ọmọ olóògbé mi wálẹ̀. Ọmọ olóògbé. Wọ́n dá inú. Mọ̀lágídí díẹ̀ bàbá rẹ ti kú mọ́sá gidi mọ́. ilé ọmọ ọ̀rọ̀ sọ yìí máa sọ dùwà ni. kí ló bá bá bá bá rí olùgbà ìgbà ìkàlá gidi sàrí. láìláì. wọ́n lè bínú mọ́sí bínú sọ wọ́n bà nǹkan jẹ́ ni bàbá ìgbà ìgbà ìkàlá gidi sàrí. láìláì. ilé ọgbọ́n ọdún ìmọ̀ orúkú tiẹ̀ ni ah, bàbá ìgbà ìgbà ìkàlá sàrí. lọ́nà ìlú wo ní ọjọ́ ìwọ́n lẹ́lẹ̀ oṣù bí ìdí ìdí bàtàrà ju olè di kánsá wọ́n tún ìwọ́n tó bá gbẹ́yìn ẹ̀ tó ti rí ya ìwọ́n kan nù ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ bá sẹ́yìn wọ́n. àbọ̀rẹ̀ ní tí ọ̀yà ọ̀yà tó bẹ̀rẹ̀ ní ogún ọdún ọkọ̀ gbogbo ẹ̀ lọ́yà bàbá rẹ ò lè gbàgbẹ́kẹ̀ aládì inú aládì ọkàn bú. aládì ọkàn bú adíyàtẹ̀ ìsìn àti ìyẹn nìyí. wọ́n bá wọ́n wọ́n bí kí wọ́n ti wọlé wọ́n àlẹ́ ti kú ó sì lẹ́gbẹ̀ẹ́ àlùbáríkà rẹ̀ ń sáré. wọ́n bá ní kéta lè ti wọlé. lè ti wọlé wọ́n lọ́nà aláṣọ pé wọ́n sọ pé èmi sọ̀rọ̀ sí. kò sí. bàbá rẹ fẹ́ gbàgbẹ́kẹ̀ alẹ́ sáré lọ́ọ́ ti wọlé. lọ́ọ́ ti yóò pọ̀ ẹ̀ ló sọ̀rọ̀ sí gbogbo èyí bàbá rẹ gbàgbẹ́kẹ̀ alẹ́. láì. bí o bá sì wà àlùbáríkà rẹ yóò ṣe èyí wọlé kọ́lọ́ ìwọ́lọ́ ní gbé yòó. láì náà ìmọ̀ èmi wá ṣe tán ẹ̀yin bàbá mi ò ní gbàdúrà kò wọ̀ mi náwó ẹ̀ báyìí. wọ́n tọ́ mi. ẹ̀yin bàbá mi ò ní gbàdúrà kò wọ̀ mi. wọ́n tọ́ mi ẹ̀jẹ̀ kúrò lágbàdà kó lọ. dáadáa kó lọ kó lọ kó lọ báyìí. wò wọ́n wò dáadáa. dáhùn wò wọ́n wò. ọlọ́run lè mú fún yàrá bẹ́ẹ̀ tó kú dáadáa. èyí sábà ń dì pé fún yàn bá ti dògbò wọn obìnrin bẹ́ẹ̀ nù wọn. àkùnrin bẹ́ẹ̀ nù wọn. àti ṣe bàbá fún gbàmọ̀ yìí. Hmm láti ṣe bàbá fún wọn tó ṣe tán fọlọ́ ìwé ìdí ìjọ ni kọ́mọ yìí tó ṣe tán àti ṣe bàbá fún gbà wọn mọ̀ wọ̀nyí. ọ̀sẹ̀ tán tẹ́wọ̀ rẹ̀ méjì gbogbo ẹni wọn bá ṣe tán tọ́ba gba ọkùnrin kọ́ gbà ní bàbá ọgbà orin. ọ̀yà tọ́ ọba gbà ní bàbá wọn á gbọ́ wọlé.